níbi tọ́lọ́ wọn bá tún sọ ní pàtàkì àti ọ̀wọ̀ tọ́wà fún àwọn oṣù àbẹ̀wò mẹ́rin nínú àwọn oṣù. ọlọ́wọ́ bá tọ́jú láyà yìí pé ìjà ìtẹ́tọ́ sí olórí ìdá lọ ní ìdá aṣara ṣàkàrọ̀ ní ìdá ìdá. àdéhùn káwọlú òǹkáwọlú lọ́dún kan lọ́dún ọlọ́wọ́ bá tún hàn wọ̀tá ọ̀hún méjìlá nínú àkọọ́lẹ̀ ọlọ́wọ́. يوم خلق السماوات والأرض لا تتضرع غدا صنع كلا منها أربعة حر قد فوى لما أوصى بوالي أين أوصى بلد لا يصلى بوالي ذلك في الخير يد سلولي الله عليه ولا تظلموا فيهن أنفسكم أبقوا رأيتي ọ̀rọ̀ méjì ni àwọn afọ́nìtàkùn kiri mi ẹ má bọ̀rọ̀ ayé dúdú gbogbo ọ̀rọ̀ méjì ni wípé oṣù mẹ́rin ta èdè oṣù àti ìwọ̀nyí ẹ kò gbọdọ̀ kó ẹbí ara ayé ti níbẹ̀. Ìyá ìgbà dàgbà kí ni wàá dùn bọ̀rọ̀ náà wọ́n ti máa dẹ̀ tọ́lọ̀ ti kọ̀ lẹ́ẹ̀kan lé mo bì í ṣe àwọn oṣù tó kù lábẹ́gbẹ́ yẹ̀wò. Ìtumọ̀ rẹ̀ ti fi ẹ bá yà kọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú àwọn òbí lẹ́yìn ìdánimọ̀ ìfọ̀ àwọn mẹ́ta àwọn yẹn ti yà pàdé káwọn bá kú ọ bí agbára arúgbó àwọn mẹ́ta ti mẹ́nu bá lọ́sẹ̀ tó kọjá. ibùdó bàbá bá ti léwọ̀ ẹ kò gbọdọ̀ sí lẹ́sọ̀ọ́ kásẹ̀ léwọ̀ ọlọ́wọ́ mẹ́rin wọ̀ ní gbogbo ọjọ́ ayé ṣùgbọ́n sọ àwọn ọmọ àti ìwọ̀gẹ́rẹ́ rẹ̀ yìí ní ìta wà tó rọ́jà bù báyìí gbogbo kẹtọ́ náà wọ́n bá ti lé wọ̀ ẹ̀kú gbọ́dọ̀ sí lẹ́nu. ìṣe bẹ́ẹ̀ ẹ padà fa ìbí lọ ọlọ́wọ́ ọba lẹ́sẹ̀ èyí tó ti fi yọ padà fa ìyá ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala. ìyá ẹ̀rí wo ló ń pèjà lè máa ṣíyà ẹsẹ̀ tọ́lọ́ wọn sọ pé kábàdì wù tiẹ̀ wáyé rárá nínú gbogbo ọjọ́ ayé àgàgà nínú àwọn oṣù àgbèrè wọ̀nyí èyí tá a wà ní òkèkò rẹ̀ ti ṣẹlẹ̀ yàgò. àlùfáà sọ òun náà ti oníkejì ìtẹ̀lé ìyapa oníkejì rẹ̀ ní ìtẹ̀lé kíyẹn yapa àti ọlọ́ èyí tó ti gbé máa ń wá látàrí pé yẹn bá lágbára àti lè ṣe sùúrù ìyàtọ̀ ọlọ́run ti máa wá látàrí kí ìgbàgbé yẹn lẹ̀ àti kéèyàn tó bá lè lo ní lórí ìtẹ̀lé tọ́lọ́ ìyàtọ̀ ọlọ́run ọba tó máa wá látara ìsìnlẹ̀ tó wà látọ̀dọ̀ ṣèyítọ́ọ̀n tí máa ń ṣe fún ọmọ níbi Ádámù gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ fún Ádámù àlejò sọlá fún sọlá fún àyà àríyìn náà ṣáájú ṣáájú pẹ̀lú bí ádámù ṣe lọ jẹ́ ibi nínú àlùfẹ́tà èyí tọ́lọ́wọ́ ọba àlejò ọlọ́sọ̀tún kọ́ máa tẹ̀lé rẹ̀ ọlọ́wọ́ ọba tó fún wa ní túrọ́pù tọ́lá ayọ̀ ọgọ́rùn lọ àti mọ́kànlélẹ́ ogun one twenty one ọlọ́wọ́ ìfà ẹ̀kẹ́lẹ́ rí ta ọ̀bẹ́lẹ̀ lẹ́kùnrin náà tọ́wọ́ náà tó nà ádámù àti hàwá. àwọn méjèèjì jẹ́nu omi tí ọlọ́run fi kí wọ́n bá jẹ ẹni ìkọ́ sùnmọ́ kẹ́kẹ́ lọ́dọ̀ àwọn ọ̀párọ̀ wọ́n lè ní ọbẹ̀ tọ́tọ̀ rẹ̀ ní láì sí sàdáàkì láì sí yìí kìí sí bẹ́ẹ̀ igi ọlọ́run ọba ọ̀dàpẹ̀ igi ní onídìí káfẹ́ máa wá wà wíwẹ̀ ọ̀dà gbogbo jáde lẹ́láàkì àkàlà àwọn bíbí ti jẹ igi tí ọlọ́run bá sọ pé wọ́n má jẹ bí òòrùn wọn ti tẹ̀ sí wọn nìyẹn ọlọ́run sọ pé ọ̀run àtúrò náà ìyẹn ti wí pé ewu tí ẹ lò bí orí sínú èèyàn bàjẹ́ tí ìbá ti fi kẹ̀tì rọ́ọ̀lù yẹn ká bá bọ́ láàrin yẹn ìlú èèyàn bàjẹ́ bí àdìmílẹ̀ làwọn èèyàn wá rí lọ́wọ́ tó fi ní sọ̀rọ̀ láàbùkù lọ ewu tó lè fa ìbànújẹ́ fún àwọn ilé ìdìbò ti rẹ̀ díẹ̀ wò ni wò wọ́. ìhòòhò iṣẹ́ lẹ́yìn táwọn jẹ gíná ọ̀tọ́ fi kọ́ ya ti bá ní alẹ́ ìdìbò ìwọ ìjẹ́nà lọ́gbà tí kí àwọn ilé ìdìbò bẹ̀rẹ̀ sí ní ta ìwé lọ́wọ́ àti àlùjẹ́nà wọ́n ń dà wúra. ọlọ́run ti kọ́ àtọ́ àdàmọ́rọ́ ọ̀bá wa àdéhùn ìlọ́nà. ìbádọ́lá ẹ̀rí àti àwọn èyí tọ́lọ́ sí kámá jọ ní ẹ̀wá yìí tó gbogbo ọjọ́ ayé ágágà nínú àwọn ọmọ àti ìwọ ìdáwọ́ àtọ̀ kájọ rẹ̀ yìí. ìrẹ́bí ti di o àwọn èyí tó jẹ́ nílá ń bẹ nínú àwọn ẹ̀fẹ́ yẹn bí yẹn bá ń ṣe é tẹ́lẹ̀ kí yẹn sọ́ra nínú àkóró dáwà yìí. nígbà náà ti dá àìní máa kéwòn nílé ẹlòmíì lẹ́yìn tó kí júmọ̀ àtọ́ka ti kí júmọ̀ ọ̀rọ̀ ti ti lẹ́jú ìyá ẹlòmíì lẹ́yìn tó bá ti ti ní ìgbé sásìkò ẹ̀ ẹ̀rí ìjọba ọ̀la pàṣẹ ọ̀tàrà wọn ti pàpà làbàlẹ̀ nípa ìlú ìpàdé tó àjọ àkùsọ̀lẹ̀ pọ̀lítẹ́lá ọ̀ṣọ̀wá ìfọwọ́ yẹn tọ́lẹ̀ ọ̀wọ́ yá nínú àwọn ẹ̀sẹ̀ yẹn tọ́lẹ̀ tó lọ́wọ́ yẹn tó rọ́jà ọ̀rọ̀ ìjọba lágbára lọ́dọ̀ ọlọ́run wa hàn alọ́run nígbà káàkiri ẹ̀ dáadáa lọ àwọn ẹni méjì àdánwò sọlá wọ́n láì tó láì wọ́n sábà ṣàwárà àdùn ayé ni wọ́n tẹ̀lé ọ̀tọ́ wọn yẹ kọ́ ọ́ lẹ́nu ọ̀wọ́ ìyá àwọn ẹni yọ padà wọ́n mú ìlú ká nínú náà ìjà nínú àwọn ẹ̀sìn lágbára ìjà wáyé tọ́jú ẹni ńlá gbogbo àkókò àgàgà gbogbo lọ́jà òjà wáyé òun ní ìpàdé ìdúdú kẹ́ máa gbọ́ gbogbo gbà lórí láwùjọ ti wáyé nínú àwọn ẹgbẹ́ tí kọ́ wáyé ọ̀hún ti tíṣà káwọn owó yẹn kí ẹ má yọ ìdí lẹ́nu tọ́mọ fi nà ọmọ náà tọ́ba ṣe déédéé tọ́ba ṣe déédéé àsìkò tí èsì ọmọ náà náà tọ́ba ṣe déédéé àsìkò tí èsì ọmọ náà náà tí a zàkà bá wọn ló ti ẹ yọ ni nínú àwọn ẹgbẹ́ tí kọ́ wáyé ọ̀hún ẹ̀ ìlọ sí àti bàbá ẹni tí wọn fi òfin rẹ kọ́ lọ́wọ́ pé kó àdájọ́ àbíkọ́ dá wáyé o ilé tẹ̀sẹ̀ rẹ kọ́ máa wáyé tó fi jẹ́ tẹ̀lé lágbẹ́dẹ́ yà wá òun ní tuntun káp ìmáàmù bí nínú ẹ̀dẹ́ ní gbogbogbò nínú ẹ̀dẹ́ ní ìmáàmù báyìí nínú ẹ̀dẹ́ ní bí ẹjọ́ ní yẹn lójú nínú ẹ̀dẹ́ ní jẹ́ ní èké nínú ẹ̀ lórí nínú ẹ̀ ní tẹ̀ dáadáa kọ́dà ló ló ló aláyẹ̀ ọ̀gá gbogbo olè sọ sáà nípò wà láàyè ẹ̀fẹ̀ ń bẹ̀rù wà láàyè. a ní kí sọ̀rọ̀ débi ọ̀rọ̀ yọ sọ̀rọ̀ tó wà lọ́ọ̀dì wà lọ́ọ̀dì bí yẹn bá ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àti pẹ̀lú ọwọ́ ayé ló sọ̀rọ̀ jáde láwa yìí. àwọn olùwọ̀dà tó ń lè mọ ìyè náà àwọn olùdàtò yẹn ti kẹ́ láyé àwọn ọlọ́ọ̀ba nínú àwọn oṣù yẹn. ìbúra yìí wọ́n pè ní àyẹ̀mí ló wọ́n nítorí pé kò sí táwọn bá lè ju léyìn ẹrú lójú àdàkùn tí wọ́n bá rẹ̀ kò ní ká bára ní níbi báyà ìyàwó yìí náà tún lọ ẹni tí bá ti lé ẹ̀kọ́ kẹ́sì lọ́wọ́ ẹ̀ lásán bákan náà yà á yà á lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ èyí tó ti kó tó ní ká gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn ní gbogbo àkókò ágágà nínú àwọn oṣù táwa yìí kò ní rọ ẹlòmí fàyè ní nínú rọ yọ ọba àwọn gbéyàwó yọ ọba àwọn ọmọ yọ ọba àwọn ará àdúgbò yọ ọba àwọn ará ìfọwọ́ ìfọwọ́ nínú àwọn ẹ̀sìn ká gbọ́dọ̀ sọ̀rọ̀ mú ọ̀hún tó yẹ kó ibi táwọn yẹn fi ń ṣe báyìí sí pé ọkùnrin yọba àti ìlú obìnrin obìnrin náà yọba àti ìlú ọkùnrin nínú àwọn ẹ̀sìn tí ọ̀yẹ̀ kọ́ wáyé bí bá ṣe ń wáyé tẹ́lẹ̀ kọ́dá àsìkò yẹn ká gbọ́dọ̀ sọ̀rọ̀ mú ọ̀hún náà ti máa ju wẹ́rẹ́ ẹlòmíì ń jẹkú jẹni ọ̀lẹ́ni ká ẹ̀rẹ́ ni yóò fún lókè ọjà ni yóò fún lókè nídìí torí tí súnta rẹ bá dé yọ padà tó lé yẹn ọlọ́run ti fẹ́ sáfọ́ wa ara àtẹ̀rà wa súnta inú ẹ̀sìn sáfọ́ ló kọ́ra ó dàbí bá tẹ wáyé tẹ́lẹ̀ pàpàdé làwọn tó wọ́n jọ kù làwọn ta yìí sọ dáadáa pèmídà bá fẹ́ sọ báyìí díẹ̀ ní kúkúrú díẹ̀ nílẹ̀ kábàgbà gbé sínú kàtó òun lè fi kíni ẹ máa ṣe lè wú àti kíni ẹ kọ́kọ́ nítorí ìtàyé kí ẹ tó akọ́kọ́ rẹ wọ́n pàtàkọ́ ìgbésà bá ní káńtó lọ́dọ̀ bó ti ní kẹ́kẹ́ báwo yóò ní kú wa bẹ́ẹ̀ gbogbo àwọn ilé bí ìdí ẹ bá ń fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nínú àwọn ìnú ọjà kò yá bẹ́ẹ̀ lọ́dọ̀ wa. ìyá àyùbá ìjọba nínú àwọn ìṣẹ̀lẹ̀ ńlá báyẹn náà sọ̀rọ̀ àwọn nínú ọdún àmì ọ̀dà wọ̀nyí kìí ti gbà tí ẹ bá fẹ́ẹ́ lásán ẹlòmí ń fìdí sí mi o ìlú ẹni tí sọ tó lò ó ní sí ó ń fi àyè ọ̀dí rọ ẹni tí tó lò ó ọdí ha ẹni tí ọ̀gá mọ mi fẹ́ẹ́ rẹ ti là yọ ọ́ sàlẹ̀ kékeré kan ní èmi náà wà kú pẹ́pẹ́pẹ́ mi ní ó fi kú bí ìyẹn máa ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bí ìyẹn ti wọ́ ọ̀rẹ́ tó lọ́wọ́ ọjà tó láwa yìí bákẹ́lẹ́ ìjà mẹ́tọ́ tó bẹ̀rẹ̀ náà ó gba àwọn ẹlẹ́yìn ẹ̀rọ tó sọ̀rọ̀ àwọn. bákan náà ìmọ̀ ẹ̀rọ ilé rẹ̀ wò bí bá wáyé tẹ́lẹ̀ kí ẹ ti wọ́n tó ní ẹrù ìṣẹ̀lẹ̀ máa ń wúwo gá bí ẹ bá tún ẹrù lásìkò aláwọn ọjọ́ fẹ́ sí ìyàwó ó ń sọ ìyẹn ẹ̀rù lórí ìgbé káwọn ìṣẹ̀lẹ̀ wọlé ìwé ẹ̀ dájú sí ìyàwó láti ìyàwó torí bá tó láti wá ní òkú rẹ̀ ni kámẹ́rà wa kábí ọlọ́pọ̀lọ́ kó láti àtúnṣe ayẹyẹ olórí olùdókòwò ìmájáde kóòtù tẹ̀ láti ọmọ ìmájáde kóòtù tẹ̀ láti ọmọ obìnrin jáde láì dágbére ìbẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn àti gbogbo orí òkè níbẹ̀ bíyẹn bá ń fi tẹ́lẹ̀ bíyẹn bá máa yọ ọmọ fún àwọn ọmọ àlèrò yìí ọrùn rẹ̀ bá lówó ni nínú ẹ̀ náà ní ìdáhùn mọ̀lẹ́bí àti ìmọ̀ àkókò àti kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ àkọ́kọ́ fún ọ àti ọ̀tẹ̀ ìgbóhùnsáná àwọn mùsùlùmí àti aládùúgbò àdìgbì ẹ̀ máa sọ fún àwọn mùsùlùmí kan máa ń pẹ́ ìwọ́ wọ́ yá ìlú àgbàgbà àdínà àwọn ẹ̀jẹ̀ nílá fẹ́ mi kọ̀ yẹ ká sí rárá tọ́kọ́ bá dẹ́kun ọgbà ti rọ̀ náà á ti ẹ̀jìnà sí yẹyẹ òun lè ti ní ẹ̀ máa ti jùmọ̀ ẹlòmí ẹ̀ sọ̀rọ̀ kẹ́ni àwọn tó ti máa bá kìlẹ̀ ẹ̀ ò ní gbogbo tàwọn oníyọ̀ onígbà aláàtú òun lè tẹ̀lé ìtẹ̀lẹ̀ rárá nínú àwọn ẹ̀sìn náà ẹ̀ka mọ́ra fún tí ìyẹn bá tẹ̀sí tẹ́lẹ̀ tí ìyẹn bá tẹ̀ wáyé nínú ọ̀nàbí wọ́tá wáyé. ọ̀hún náà ti kéèyàn ti dáadáa fún ìyẹn tó ti kù ju olórí gbòógì. ẹ̀ẹ́dì wọ́n ti dáadáa fún ìyẹn ẹ̀ẹ́dì ní ìyẹn náà wà tó bí àwọn obìnrin máa ti pọ̀ tó náà. àdébí sọ́kùn lọ́wọ́ àtàlà ọlọ́run òṣèlú nígbà tó lẹ́gbẹ̀ẹ́ sílẹ̀ àwọn tó bá tọ́kọ̀ ọ̀fẹ́ àwọn obìnrin ni. kẹ́lẹ́ wá ní táwọn obìnrin tọ́mọ bá ti rere fún ọ láì kò sí kẹta náà nítorí ìlú ọtí bì tí ò ní ìyá tẹ́tẹ́ ìgbà wáyé tẹ́lẹ̀ tọ́mọ bá tọ́ sínú rọ́jà mú pàmò àti wọn tó fún àmì rọ́jà wáyé wọn lágbára pọ̀ bí ẹsẹ̀ ìmọ̀ àti oṣù ọkọ̀ gbogbo àwọn táwọn ọmọ ẹni tẹ́ńkẹ́ àti bébí àti bébìdì àti oríṣiríṣi ìgbà tó lè máa máa wọ̀ àti fún ọ̀ ìdí òkú ọ̀hún bí ìyẹn bá ń fi tẹ́lẹ̀ ọba tó bá wọ́n tó bá wọ́n tó ìṣòro ẹ̀ wá sí ìwájú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó hàn. inú ẹ̀sẹ̀ ta ló tọ́ sọ́ra fún tọ́lá ọba ni ẹ bá ẹ bá sọ̀rọ̀ ayé tó ti ṣe àyọ̀ ọba dé èyí náà ló dẹ̀ ti máa jẹun òun ni ìbá fi ọwọ́ tó ti jẹun ìbá fi mú àdúgbò ẹ̀kọ́ tí ìyẹn bá jẹ ọba mú nígbà nígbà gbóòrò ìmàdágà. bákan náà nínú ẹ̀sẹ̀ tí ọ̀yọ̀ nínú oṣù yìí àti gbogbo àkókò olùdókòwò ayé oṣù yìí ó lágbára pọ̀ lọ. òun náà ní ìṣèlú táwọn obìnrin máa ń ṣe ìbáraẹni òkúrò àwọn nínú wọn ọdẹ láwọn fẹẹ sọ̀rọ̀ ni àwọn ọkùnrin ní bẹ́ẹ̀ máa ń ṣe ó. wọn bá sọ pé eyín àwọn ti tóbi òun wá bẹ́ẹ̀ ti kọ ní ní kíkẹ orí kékèké yóò bá máa gbẹ òun ti lọ. àyẹ̀bẹ̀kọ ìbá tẹ́lẹ̀ lọ sí bí ìsìn náà àti ìbá tó àwọn kàá iná ìdẹ̀lá gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn bí ba tẹ̀ wáyé tẹ́lẹ̀ nínú òbí bí yẹn ti rẹ̀ sí ẹyẹ. ọ̀hún náà ni ìmọ̀ àti ti ara rẹ̀ yẹn jẹ́ tẹ̀ yọ ọmọ nílẹ̀. lọ́bí lọ wọ́n ti tó tó rọ́jà pé ọrùn yẹn tẹ̀ sí máa wọ́n gan ẹ̀sẹ̀ yẹn máa tóbi lórí èèyàn. bákan náà ìmọ̀ àlọ́ wà sí abẹ̀mí ìpẹrẹ fún kàbí àtọ́sọ́lọ́ ọba sùhánù alọ́nà ọba bọ̀ ilé ọ̀là àtàkùnlémù ìdènà àwùjọ ẹ kò gbọdọ̀ fúra yín sí nínú àwọn oṣù àdéhùn yẹn. àgbẹ̀lẹ́gbẹ̀ ìgbòsí ẹ̀hún náà nílé ẹ bá ṣe ìyapa nínú ìyapa tó ìgbé ìyapa nílá ni ọ̀hún náà ní ti ọkùnrin ọmọ àwọn oṣù àná àbí góòlù. àdéhùn ẹni tó jọkùnrin ọmọ adágún tuntun wọlé àdéhùn àbíláwà ìyàtọ̀ bẹ̀ láàrin ìmọ̀ra ọkùnrin àtòbìnrin nínú ẹ̀sìn ìsìlámù tọ́ba tó kùnrin àtọ̀ rẹ̀ gbọ́dọ̀ wọlé tọ́ba tó bìnrin àtọ̀ rẹ̀ gbọ́dọ̀ wọlé ẹ̀sìn nìyẹn nínú ẹ̀sìn náà yẹ kó wáyé ìbàjẹ́ wáyé tẹ́lẹ̀ sáájú oṣù rọ́jà tó dáa pẹ̀lú oṣù àmì wáyé ọ̀hún náà ni kéèyàn ẹ̀sẹ̀ kékeré lẹ́sẹ̀ yọ̀ǹda tí ìyẹn bá ń pọ̀ nínú lórí ẹsẹ̀ kékeré yẹn náà ó ti la lọ yẹn àtòrí fìdí nínú àwọn ẹsẹ̀ ńlá inú ilé máa ń bẹ̀rù jẹ́ ní ti máa bàrà jẹ́ yá ìlà dàda adọ́lọ́mọdé máa fura yín nínú oṣù yìí o pẹ̀lú máa wọ àyàpá àwọn nílá yìí la sọ yàwọn kéékèèké náà wà o nínú àwọn kéékèèké òun tó ti gbé ìjọba bá ti parọ́ kó ti gbé náà nìyọ́ gbádùn jù lọ́dọ̀ ọ̀tẹ̀ ìgbà àwọn ìjọba bá ti wù ẹlẹ́bí òsì àkùnrin bá lù rẹ̀ pọ̀ jù ẹ̀ẹ́dì àdìgbò ti pété lè yọ máa tẹ̀lé tẹ̀lé parí bí kí yẹn gbádùn gbogbo wọn máa di kúkúrú ní kẹlá òsì sọ gbádùn jù yẹn ẹ̀wọ̀n ti bídí àdìgbò ti jẹ́ bídí àyẹ̀kẹ́ mo ti láì tiẹ̀ ayé ẹ̀kọ́ lọ́jọ́ àbáwọ̀ ẹ̀kẹ́ ní láì gbogbo wa pẹ̀lú ẹ̀kẹ́ ní láì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́wọ́ ní tẹ̀sí tó kọ́lọ̀ yá ìbàdàn ẹ̀rí àwọn ẹ̀yà báyìí téèyàn bá tí wọ́n fẹ́ téèyàn ń dé téèyàn ń dé àlùbáàmùsíyà ìyapa yóò padà di ewu tó ń pè ní dáàmù yóò padà di ewu tó ń pè ní dáàmù ó kì í pè àdúgbò ewu tó ń pè ní dáàmù òun náà ni ìyapa táàlù sí láti tún ṣe ilé ìdílé ágbègbè ẹ̀mí ẹ̀tọ́ dání. àbúrò kọ́ ní kájà wọ́n ti tẹ̀sí wọn láti wọlé ọ̀sán ní kájà ní ìmúṣẹ́ àti láti wọ̀ ọ́ ní ìyàtẹ̀sí wọn lọ́wọ́ mi lé ní ìtẹ̀wọ̀n lọ́wọ́ الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اتقوا الله عباد الله وراجعوه في سركم وجهدكم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون نتوني كاجي في الزكاة والجفاء نتوني سيدي كاعدة سيوة كاعدة سيوة كاعدة àti káfí tilẹ̀ ti yapa nínú àwọn olùkọ́ yàtọ̀ sí i á ní àwọn áyà èyí tó pọ̀ tó wá tọ́lọ́wọ́ bá àdéjọ lásọ nípa ẹ̀sìn àwọn ẹ̀sìn àwọn ẹni tí wọ́n ya ọlọ́wọ́ bá sùpàdé kàárẹ̀. ọlọ́wọ́ bá fúwájú nípa kàáwò ọlọ́wọ́ ti fà á sọ kàáwò lọ́sọ̀rọ̀ ẹ̀rí kàáwò ọjà kọ́ ọlọ́wọ́ bá pẹ̀lú pẹ́kọ̀ tẹ̀lé ìrẹsì ọlọ́wọ́ bá ti jáde ní kúta àdéjọ sọlá sọlá wà lálẹ́ nílẹ̀ ọlọ́wọ́ á sọ ẹ̀sẹ̀ tó kù ọlọ́run ní pápá kan bẹ́ẹ̀ wo ákàtà wà nílà àti pé ìjàmbá ìta ẹ̀dá tó ẹ̀jẹ̀ àtọ́ra bí àbá. ọlọ́run làwọn akó ibi kúkú lè gbogbo ilé ìyá àbájọ bá tó dùn sáà bẹ́ẹ̀ àjàkàrí mi lóru ọlọ́run bá tó yẹ wa ètò ẹ̀dá àwọn ọmọ ìsọ̀rọ̀ àti èyí nípa ìyàmbá tí wọ́n ń ṣe wọ́n ti tẹ̀lé yẹn wọ́n ti wò lóṣù. báyìí ó ti wọ́n ti rọrọ̀ olùsílẹ̀ máa kò sára wọn. ọlọ́run bá ní wọn tó nígbà tí àlejò ló ti lẹ̀ kó wáyé máa ń sára. ọlọ́run ní àwa ti lè yẹpẹrẹ àgbélé wọn lórí ìjà ọmọ ìsra ẹ̀. wọ́n bá owó bí wọ́n sọ bí òfin náà lọ. wọ́n padà sẹ́rí ní ìdúró ọlọ́run wá ní. kí ló bá yẹ fún ọ? láti kàbí àti ẹ̀rọ ìdáàbò ilẹ̀ kòrónà ní àyà àti torí wọn ká ìdìgbà tó ti náyà ọlọ́run wọ́n yá olówó lẹ́sìnà mi ìlú iná ìjọba yẹn hàn. wọ́n ti tún pa àwọn ìṣẹ́jọ́ ọlọ́run ọba lọ́dẹ sí ọ̀tọ́ ọlọ́run ìdáyẹ̀lẹ̀ kan ló máa sọ̀rọ̀ ọ̀gáàdì ìyapa tó ti yẹ wọ́n ti tún kọjá lọ ọlọ́run àti ìyapa ó lè sọ ẹ̀dẹ́ ní yẹyẹ ó sì lè sọ ní tó ti alákùnrin tó ti wò. ẹ̀yin ló ìkejì abata rẹ̀ ṣe lé máa gbóró àwọn tó pàdé bí kú ya pa jù ọ. Kẹlọ pípa àwọn ya padì ńlá dáadáa wà lọ́wọ́ ẹgbẹ́ ìmọ̀ àpẹ̀lẹ́. Ìmọ̀dékẹ́ mi yẹn sọ̀rọ̀ òun bọ́. Èyẹ lówó ni wọ́n wá pẹ̀lá ẹgbẹ́ rẹ̀. Kọ́dà kọ̀ bá àjọ ọmọ kékeré kọ̀ bá àjọ àgbàlagbà ìpa ẹ̀ náà nìkan ni yẹn jẹ́. Àwọn ilé ìyapa ni wọ́n tó wá dé sí pẹ̀lú pàtẹ́bí ọlọ́run ọ̀bàlà ọ̀túnba. Ìlú àtúntò ọ̀tún لابد عبد الله بن مسعود رضي الله تعالى عنه ولم يجعله صلى الله عليه وسلم يقول يدي على لنبارا جدود القيامة ولن تنتمي الله بابا أبو كرجوا فتنمي الله يا رب العالمين ẹnì kejì òun náà ní ẹni náà kó kí aṣáájú ni tí wọn ń sin àwọn èèyàn lọ́nà ẹnì kẹta òun lẹni tí ń lọ sí yẹ̀yẹ́ bí láwọn tó bá ṣe ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ sí kí ẹ máa lọ sí àti dájú jẹ lápẹ̀rẹ́ ẹni máa fẹ́ lé láwọn obìnrin òun tẹ́sùn jẹ tó ó tẹ́sùn jẹ ẹ̀rí yá ìgbà lọ́la nínú ẹ̀sẹ̀ yaba èyí tó bá wọn fún wa nínú ẹ̀sẹ̀ ọ̀sán á ní alákọ̀ọ́lẹ̀ òun náà ní ike àti ìyapa ó lè sọ ẹ̀yẹ ẹ̀kọ́ náà. ìyẹn lè ṣe ẹni tí a gbé sílẹ̀ sáànù ọlọ́run ìlú ìlú báwọn ọmọ ìsọ̀rọ̀ ayé lù lẹ́yìn náà ọlọ́run ní ìlú ẹ̀ṣẹ̀ tẹ̀lé ní ilẹ̀ káfà ọ̀run ní ìgbàdé ìsọ̀rọ̀ àti ọlọ́run ní ti fi tẹ̀tẹ̀ ọlọ́run àti fi lórí àwọn aláìsí gbàgbọ́. nínú àwọn ọmọ ìsọ̀rọ̀ ayé àìlà ìsìlámìlà owó wà ní kò sí òun lọ́pàá ìyá pàmálì àti táyẹ̀lú àlàfọ́nà ábẹ̀lẹ̀ ìsọ́tù nàìjíríà ayé àtúntì ní ọgọ́rùn. bákan náà nínú ẹ̀sẹ̀ ìyapa èyí tí àlùbọ́lá tó ń wájú òní bá rẹ̀ òun náà ní ìṣẹ̀lẹ̀ àwọn ráàd èyí tó lọ́wọ́ náà tẹ́lẹ̀ ìgbóhùn àti ìṣọ̀lá tó sọ̀lá àwùjọ́rẹ́ wọn ní ọlọ́dún ti àwọn ayé ẹlẹ́dàá wọn wọ́n ti yẹ rẹ̀ wà á mọ òrùsùlà wọ́n ti jàpá dúró rẹ̀ sọ̀rọ̀. kí ló fà lórí gbogbo àwọn òṣìṣẹ́ lọ ọ̀rọ̀ ayẹyẹ ti tẹ̀lé ọ̀rẹ́ lọ́wọ́ wa òun ti nà ọ̀kẹ́. láìlà ìlànà olùgbà ọ̀rẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ wa. òun làtẹ́ kẹ́ fọ́tún ẹ̀ ti bu wa àtẹ́bí bòun àlejò sọlá tó sọlá wọn àlàyé bí sílẹ̀ òun ló wá báwọn ọjọ́ rẹ̀ tí wọ́n fi gbàgbọ́ wọ́n jẹ́ àníyàn pẹ̀lú àyà ẹlẹ́dàá wọn wọ́n wá yàpá àwọn ọ̀rẹ́ ń bẹ̀rẹ̀ àtẹ́bí ìwúdù nìkan wọ́n ti yàpá tí kò sí pèsè kẹ́lẹ́ gbogbo àwọn àtẹ́bí ọlọ́run wa ọlọ́run ni wọ́n sẹ́lá àkùrà lórí ìjọba rẹ̀ àrí wọ́n wá tẹ̀lé àṣẹ gbogbo olùjẹ́ ní pàtójálágírí látàrí owó ti yẹ ọlọ́run ni wọ́n mú ní ẹ̀wọ̀n fi àárín ìtúni àdáàdá àwọn àti ìgbésílẹ̀ sí wọ̀yá ọmọ ìyá lọ kò tó wá mọ kẹ́ẹ̀sì kan o níjẹ́ pé dàlù ìyá lọ fún kí nílẹ̀ sáà lọ lọ́wọ́ àtúnjẹ sí wọn. hálà ìṣe hálà káfà ń lọ ọ̀gá wọn. ẹ láwọn hálà ìlú rẹ wọn bá ti fi ẹlẹ́dàá wọn wọn ti sa ìwọ rẹ sí. hálà kọ́nà dàdí àdì àwọn ìgbòho ìjìnlẹ̀ pépé sí kí ọlọ́run wọn bá ti ṣe àwọn ìjọ olóòtú ọ̀yà pátákẹ́rẹ́ ìgbòho. nínú àyà èyí tó sọ fún wa kí lè fi àwọn ẹni táwa ní olùsọ́ra fún ìyàpá tí gbogbo àkókò ní o àjàgà nínú àwọn oṣù àmì wọ̀nyí ọrùn yẹn náà ti má lè bí àwọn ẹni yẹn ọlọ́run kúrò àwọn ẹni ìdájú wa fún wa pé tí yẹn náà bá tún ṣe bẹ́ẹ̀ ọlọ́run yẹn náà ní fẹ́ ọ òyípadà ọ ìyá yẹn náà fẹ́fẹ́ fún yẹn ọlọ́run yẹn ní fẹ́ àwọn olùkọ́ni wọ́n já àfẹ́rẹ́ àwọn olùwọ́mọ̀ ọ̀kùnrin fẹ́rẹ́ àwọn olùkọ́ni àtàwọn tó ṣáájú rẹ̀ wọ́n ló mú tẹ̀mí náà lè sọ ìta. àtàwọn ọjọ́ ṣùgbọ́n wọ́n fún àṣìṣe wa. fàáfọ̀ ọ̀rọ̀ tó làwọn kejì àwọn náà máa tẹ́lẹ̀ sí ẹlẹ́dàá wọn ọlọ́run àwọn àgbà wọn wú níbi tó tó ṣe gbogbo. ọlọ́run àwọn àgbà nígbà tẹ́lẹ̀ sọ́dọ̀ lọ́wọ́ àtọ̀tẹ́lẹ̀ wọn òkú wa ní òkú. ẹlẹ́bí ọ̀gá ẹ̀mí ẹ̀mí tún tẹ̀lé ìtẹ̀lé àti tí yọ ọba ẹ̀mí ẹ̀rí ọlọ́run bá ti fàyín àtọ́wò tọ́ ọ bá ti fẹ́ báwọn yẹn tí wọ́n bá wá ya fàyín àtẹ́bí kọ́pù lè ti ti ìbàdí òun ìsọ̀rọ̀ tà lóòó. ọ̀yẹ́ fi ètò fún kó bá wọ́n tẹ̀lé fáwọn bẹ́ẹ̀ ni ó fi òfin tó bá ti tìlẹ̀ apá báyìí ọmọ mi rán adáwà ká lóbi ní ó gbà mí gbà yá mi ó bá dàda ya ọmọ mi ó gbà mí gbà yá mi. irọ́ ẹni tí bá ti sọ̀ látọ̀rọ̀ gáyé kò rọ́jà o àbọ̀dọ̀ pé ìsìláwọ̀ ti ìrájì ìsayẹyẹ rẹ̀ àyẹ̀bẹ̀ kọ́ ọláwẹ̀ arúgbó fẹ́fẹ́fẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àlẹ́bí máa yà ní akọ́ akọ́fẹ́ nípa ohun ṣe ìyá lẹ́nu nígbà tí bàbá yẹ kò ti dáwọ́ ẹ̀yà ìyẹn padà lórí bá jà padà lórí. nínú àwọn nígbà tí kẹrà ọdún sọ wípé òun ti nígbàgbọ́ báyìí ọlọ́ọ̀ni ẹ ní ìsinmi wàá nígbàgbọ́ wọ́n kọ́ ni aṣọ ìṣò ọ̀sùn wọn kọ́ ni aṣọ ìṣá fáwọn èèyàn wọn kọ́ tàbí náà ló ń ṣùgbọ́n òun ni apáta nípa ti tẹ́lẹ̀ ìpìlẹ̀ jẹ́ tẹ̀lé obìnrin bí àtìlẹ̀ apáta yìí tọ́ba dúró mẹ́ta tóbi ní kálójà lọ yìí wa pépé àti ìyáfa ó lè padà òsì yẹn lọ. irú ẹni tẹ̀lé báwọn ẹni dájú rere tó ti kọ́ padà òsì ọlọ́run káṣẹ ẹ̀ láforíjì ọlọ́run bá ti padà lé pa ọtí lé pa bá wọn tó ti rí pé wọ́n ti ti tiẹ̀ ní ìyọ́nù tí a yẹra òun náà ti tẹ̀lé lọ tẹ̀lé ní àwọn ọmọ náà nínú dáadáa tó bá pẹ̀lú pẹ̀lú àwọn ọmọ ọjà àlejò ọlọ́run ọba ni wọ́n làkọ̀ọ́ àdùkáwà ní tọ́lọ̀ ọba tó fi yóò gbé lòdò ìtẹ̀ súnmọ̀ ìdí ìsìn nígbà tẹ bẹ̀rẹ̀ sí ní pa àwọn kèfèrí pẹ̀lú ọjọ́ ọlọ́run hàtà ìlà àṣẹ kúrò tẹ́ẹ̀bí padà sílẹ̀ wọ́n dáná ẹ̀dá àkùnrin ní àbọ̀ tẹ́ẹ̀sì pàmpà láàrin ara yìí wọ́n àfẹ́yìntò àwọn ẹni retú nìyẹn o tẹ́ẹ̀ lọ́ọ́ jápa bí ìpàdé lọ àrọ́ ọ̀tùnmọ́ ọ̀tùnmọ́ nígbà tọ́lọ́wọ́n bá fi fẹ́ẹ́ ní pẹ̀lú ẹ̀ ẹni ẹlọ fi wúta tó sálámì ẹ délẹ̀ wọ́n ti àyè bá àfa wọn kèfèrí lójú ẹ̀ báyìí kẹ́yẹ máa yọ ojú wọn jẹ ẹ bẹ́ẹ̀ kó bíbá yọ ẹ wá kó bẹ́ẹ̀ ẹ wá wọ sọ́mọ̀ padà sí àwọn padà lójú àwọn ọ̀hánmẹ́ni àwọn ọdún sẹ́wọ́n nínú owó yẹn kátẹ̀sí bí bá tẹ́sẹ̀ ẹni pé parí ayá rẹ̀ ó ti di oyè wá yìí pé àwọn sàádé àtẹ́bí ti rí àforíjì ọlọ́run tó ti pé ìpinnu ọlọ́run ní kẹ́yìn rẹ̀ lọ́sí ti ayé láyé. yọ́ọ̀bà sí àtiwá yìí pé àti ìyapa ní bá ń fa àdáwò ìyẹn lọ́rùn. bákan náà nínú àtúmọ̀tán ìyapa ìtọ́nà ọba fún àlàyé rẹ̀ wá sọ̀rọ̀ àdá alákọ̀ọ́lé àti àdáwò àti méjì lé ní àádọ́ta ọlọ́run ìfọ̀ wọn yẹ kó lè mi lọ́wọ́ ìyá fẹ́yìntò anábì ìlú ìlú nìke tàbí ó tàbí ó rìn mí lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ni kẹ̀kẹ́ alára bá yá bá ní ọba yá bọ́ ọlọ́run fọ́ọ̀mù ẹ̀sìn ìlú lẹ́sìn ìwọ́n yóò sàkóso ẹ̀ lè méjì lẹ́ka bákan náà ọlọ́run bá tún sọ nípa ìyàpá táàbí lè sọ́ra fún wípé àtẹ́yìn sí náà òun lè ya yaba nígbà wọn bá sọ ẹgbẹ́ tẹ̀lé ní ní ẹ lọ sí àgùntàn wọn kọ ọdún rẹ ni bá sọ ìgbè ìdíbàtò àdúrà àyà mẹ́rin ti ní owó yìí bá máa yá àti lára ọ̀rọ̀ tó ni ọba yà kọ àtòkù tẹ ọkọ ní rẹ tí ó sọ bí wọn ìjẹun lọ yà ìlànà ìlú parí yẹn bá ti àti ìyẹ̀dì láti síná kò lè jẹ́ jáde mọ́lì ọ̀padà sọ kalẹ̀ sí. kábùtẹ̀ mi sọ àlùkò àwọn ìlàpá tá a fẹ́ ká sọ́ra fún ní gbogbo ojú ayé agágà nínú àwọn oṣù ọ̀kan tó oṣù àdìrọ̀tà wà yìí àtàwọn ní ìdásùn máa dàn ìyá pàdé lórí ẹ̀ láti nínú náà ọlọ́ta máa jà wọn náà gbogbo èdè tó láàyè tá wáyé ọlọ́run bá sọ̀rọ̀ wa tó sọ آية يتعللون فضلوا من يعصي الله ورسوله ẹni ọba ní sọ ọdún tó ń tẹsí sọ ọdún ẹni ọba ní tẹsí sẹkẹ sẹkẹ tí a máa fi tún sẹkẹ fún wa ẹni ọdún tó ti sẹkẹ yẹn nígbà tí ẹwì bẹ́ẹ̀ ẹni tí ọba ti gbọrọ sọlọmù lẹ tí ọba ọba ti fi lẹ ó ti fi sí ìsáni àì láti ìsáni ọkọ ó ti fi lẹ́yìn yẹn ìgbẹ wọn lọ lọkùnrin lọ lọsẹ bàbá àti kíkọ àti sọsọ lọkùnrin àbá àti tiwa wọn làdé kíkọ ẹ bá ti tiwa sọsọ táwọn bá ti tiẹ ó ti wọn bára wọn sọ̀rọ̀ هل دبر ملوك السماء فإن له نار جهنم إلى جهنم رواتك خالدين فيها أبدا وواجب الرجل اللهم حرم علينا ما حرمنا بها الأشياء الحرام من المعاصي كبيرها وكبيرها اللهم حرم إلينا الإيمان وسكنه في قلوبنا وكرر إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين حمد الله سبحانه وتعالى قلوب الله عليك ولم تلقوا إنه ظل يقع يسلم أسلم وجعل اللهم صل على فاتح nílànà gẹ̀dẹ̀ o àti yìí tó kéré tó ya pa ní ọ̀dàkùnrin àti ìsìn wọn fẹ́ràn ọlọ́run ìgbàgbọ́ ni ojú ó wù wá lẹ́nu jù ọwọ́ àti yíyan ní mẹ́tọ́ sẹ́mi wa bákan náà gbogbo gbígbà ìdígbàgbọ́ àti ìjáde kó o tó tẹ̀lé àti ọlọ́run ọba àti ìyapa ọlọ́run dákúndá ní ìkórìíra rẹ̀ wọ́n á tún wá sí náà ní ìmọ̀nà. عباد الله إن الله لا وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوم إلى صلاتكم رحمكم الله تعالى